ẹ̀dá òbí tán. ọlọ́run ló o ọlọ́run ló mọ̀ ọlọ́run ló o ọlọ́run ló mọ̀ báwo gbogbo fààyè dá o ọlọ́run ló o ọlọ́run ló yẹ ọlọ́run ló mọ̀ ọlọ́run ló yẹ ọlọ́run ló mọ̀ báwo ṣe gbogbo fààyè dá o ọlọ́run ló ànàpá ń gbèdè. ó tiẹ̀ ti wọ̀ lójú kò sí làǹbọ̀ ó ń bọ̀ ayé ẹ̀ta kí ló dé kí ló fa go látàárọ̀. dákun gbẹnu rẹ lọ. àkúmọ̀ bóyá original ni. fẹ́ẹ̀kì lọ́rọ̀ tẹ̀ mọ́ mọ́ kí ní àyè rádaràdà. Eh, orebe. kùmọ̀. báwa lọ tí o. ọtí kí n la hmm. dákun àwọn owó eléyìí tó jẹ tẹ́lẹ̀ ta ní ọbọ san ọ nígbà tó o bá kú kí n tó gbowó mi. ẹ á máa gbórèbè dúró ọmọ pé ọba sí àwa kò sí wọ ni sá. ọmọ kò rà jẹ. can't you know. lórí ọtí àrùn ìtàn mu padà kò sọtí fún wọn lónìí o àfi bọ́ ọba sanwó tilẹ̀ náà yìí tó sọtí fún wọn. ibi bá táwọn bẹ́bí ni wọ́n náà fi rówó pa. ọ̀dà ìwà ajẹ́ kó yẹ ọ wípé ọ̀ká lè mí ibi tó kábà jókòó síbà ní tí ọ̀jẹ̀ ti mọ̀ wá bá. mọ ọ̀ka kì í mọ̀ wò lálẹ́ yìí. <laughs> kìnìún lè mí tí má tọ̀ káàkiri báyìí àwọn ẹranko ọmọ bọ́ọ̀bẹ̀ wọn mọ̀ kú ní ìmọ̀ jẹ́nà lọ. àpètàmọ̀ràn. Ah. ìyá wa ó bọ̀ pẹ̀pẹ̀ pọ̀ mí. lójàdà lójàdà. ó bà fún ọ ah, ah. àbárí àgbẹ̀. kí ló dé ọ àwọn ọlọmọ ibà ọ. kébi ó pè tán fún ọ. ọ sẹgbẹ lọpẹ ọ sògùn ọlọmọ ọ wá gbẹrú di ọkọ báyìí kẹkọọ oníkọmọ rojọ lẹ́nu ọ̀fẹ́ ló pé ni kébé tó sọ ìtàn kankan bí lálẹ́ ń mọ nǹkan. Ah, ṣé o mẹ́mu lọ yá káàárọ̀ tó yé. bẹ́ẹ̀ni. Ah, ah. kí ni mo mi ń ṣe kí màá yí kan má mọ̀ kan. ìtàn rẹ gangan ni agbọ́kàn lè kó lémúnú rí adùn. ọ agbọ́tà lónìí. ó jẹ́ rí nǹkan tí mo mú. ìyá ọ̀dà. pẹlẹbẹ. kò mọ. ẹ wo. ṣe rí ẹni ẹ̀yìn ìdárayàn mọ́ ni. ta ni ta lè nìyẹn. ọ̀nìkẹ́ mi ò ọ̀pẹ̀ tẹmọ̀ràn rẹ̀. à ń jẹ bẹ́ẹ̀. ọ̀nìkẹ́ pẹ̀tẹ̀ kọ́ni sọrí gbogbo wọn bá máa mú láyé àti lọ́rùn rí hàn jẹ́ máa mú kí. wù nǹkan wá fún mi ní bá a sọ fún ọ. lọ mú ké wù wọn bó bá sì wọ́n ni. yèké mara tó àti yèké mara sùn ọ. ẹ fún lẹ́lẹ́gbẹ̀rún kan. ní bá a sọ fún ọ. <laughs> mo tọ́ ọmọ níbi tí jòkó sílẹ̀ tí ń tí mo ti dé. sọ́tọ́. sísọ ọmọ sọ̀rọ̀ ti ọ èdè yẹn ti máa ń lọ bí ẹni tí ń lọ bí eh. ẹgbẹ̀rún kan. Ah. fún mi ní tí mo. Ah, ah owó ló mi sọ̀rọ̀ èyí eh? ọmọ yìí jèsà nígbèrágá. àwa ò tí kò balẹ̀ ìfà ti ìdẹ̀kọ́ tọ́. ẹlẹgbẹ̀rún kan. ṣé pé àwọn kò bá nílẹ̀ bá mi sọ. Ah, ah. dẹ́sà ó gbà wọ́n. apá wa ń bí. ṣẹ́rí téèrè ó bá kọ̀ ìyàwó àtòyí ni. orí yín orí yín ẹ máa sí eyín bọ́mọ kékeré bá ti ń bẹ́ sọ́ọ̀bù ọtí báyìí ìjà ẹ má jà o ọ̀ ń bàbá yín. ẹ máa sí eyín ẹ máa sí eyín ẹ má jà o ọmọ ní ah! kí ni. ẹgbẹ̀rún kan ni. Ah, ah, èmi ò mọ ẹgbẹ̀rún kan ó bù sí wa o. ẹgbẹ̀rún kan ni torí oríṣiríṣi mo dàpọ̀ fún mọ́mọ́ bí ti mọ́ mọ́ tí rẹ̀ ẹgbẹ̀rún kan ni owó tó sì wà ńlẹ̀ tẹ́lẹ̀ ń gbà lọ́wọ́ rẹ̀ tẹ́ ẹ gbọ́. eléèlò ni wọ́n mú. èwe ìró èyí ẹyẹ fẹ́fún mi èyí ṣe ń kárí mi yé o. mọ̀ mọ̀ pé ọmọ ìdíjú ìfún wa ọba tó ìdíjú ọtí fún wa ayé ẹ̀ ìdíjú nù àjọ bùdó afẹ́ mu wa ni kò bù wa. lọ bọ tí fún jáde. dákun dákun dákun mọ̀ pariwo lé ní lórí òun gbèsè ni ọ́ òòrò owó mọtí ṣe ló mọ̀ ń tọrọ ọtí lálẹ́ bó bá wá bí dákun. Ah. ẹyin ọkọ hmm? iṣu lè jẹ láàárọ̀ yìí. nílọ́kàn ọ. abájọ tó fún yín tó bá ìtì. ọ̀gá ẹ̀ láì. láì ṣolóhùn hmm? ìwọ ọkọ yìí sàdédé darí ọwọ́ yìí ní kankan gbà gbà gbà ah! nígbà tí ó dáhùn báyìí lára rẹ̀ ó ṣiṣẹ́ ṣe kiri lọ́dọ̀ lára Yes, come in. Oh. Good morning, Daddy. Omobusalami. Yes, sir. Good morning. How's the night? Fine, sir. Well, eh? Yes, sir. Hey, eh, Daddy. Yes. Gẹ́gẹ́ bí ìtàn tẹ máa sọ fún mi, ẹ sọ pé àìmọye oyún ló ti bàjẹ́ lára mọ̀ sí àti pé àìmọye ọmọ náà ti bí tó ti padà kó tó di pẹ̀lú mi bìtà yìí. Mobusola, that is true. Ṣùgbọ́n mi mọ reason tí o ṣe ń bẹ̀rẹ̀ wọ́n iná ìyẹn ti di àfisẹ́yìn tẹ̀gùn fíṣọ́nsì. Ìwọ ti wá rẹ̀ wá lẹ́kùn. Ó jẹ́ gẹ́gẹ́ bí ọmọ kan nínú millions ọmọ lè ti wà mi. Daddy. Yes. I know. Torí ẹ̀ lè ṣe ń kẹ́ mi lójú. Tẹ́ ń kẹ́ mi nímú. Tí ẹ ò fẹ́ kí nǹkan kan ṣe mí. And ìtí wọ́n promise mi pé kò sí nǹkan kí nǹkan tí mo fẹ́ tẹ́ ẹ̀ níṣe fún mi. Yes, my love. Nítorí pé ojú wúrà ti fàdákà ló lọ́wọ́ wọn. So that is the major reason why your mom and I promise. Be anything to bá ń fẹ́ la máa bẹ́ẹ̀ fẹ́ adé máa fun? Daddy. yes. mọ́mí ti lọ sábùjá. yes. wọ́n dẹ̀ máa dé nírọ̀lẹ́. yes. mọ́mí ò gbọ́dọ̀ dé sínú ilé yìí torí tí n bá fojú kan mọ́mí ó máa yà wẹ̀. ìmọ̀ tẹ́ ṣe ọmọ bùsọ̀lá. dádì nǹkan tí mo fẹ́ nìyẹn ẹ bá dẹ̀ nírọ̀ ni ìdánwò ló bí ìyọkẹrẹ. excuse me. ọmọ bọ́sọ́lá ni morning. How was the night? Ta-da-da! ah. I love your outfit. Ẹ ti jáde. Really? Yeah. Thank you so much. Mommy ẹ ló, you know, complete ẹ <laughs> Yes, mo fẹ́ jáde. Wọ́n fi ní pẹ́kí tó dé. Ẹ má pẹ́ dé o, Because you know, let's go pé ìjà We're going to do something ẹni abiri kan ò kí n that's my girl. <sighs> ọmọ Bọ́sọ́lá. sori <sighs> tí ọmọkùnrin bá wà tó dàgbà nǹkan mẹ́ta ló máa ń tọrọ lọ́wọ́ ọlọ́run ọba Elédùmarè àkọ́kọ́ pé ìyá tó sọ lọ́kọ̀ ẹ̀ wá sáyé kó jẹ́ ìyá alálùbáríkà. ẹ̀kejì pé tí òun bá máa fẹ́yàwó kí ọlọ́run bá ṣe ìyàwó náà ní ìyàwó alálùbáríkà. ẹ̀kẹta which is the last pé tí òun bá máa bí ọmọ obìnrin kí ọlọ́run ṣe ọmọ náà ní ọmọ alálùbáríkà. sórí gbogbo qualities obìnrin mẹ́tẹ̀ẹ̀ta tí mo kalẹ̀ yìí ìyàwó ọmọbìnrin ìyá gbogbo ẹ pátápátá ni wọn yẹn. láti jó tí èmi àti mọ́mí ẹ̀ ti ń gbé èmi àti mọ́mí ẹ̀ àjà àní gbólóhùn àtọ̀ even before you were born well of course ọkùnrin àti obìnrin ò lè wà kó má ní but èmi àti mọ́mí i'm telling you this ajá that is why tí mo Bay. He bẹ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ tí ò bá wù kí mọ́mí ẹ ṣẹ̀ if you don't want to tell me fine but ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ tí ò bá ti fẹ́ kó bá mi dáríjì. Dadi, ọlọ́run àkọ́ àrùn ṣe. You can go. That's my stance. That's my end. Mm. Let me run along. But Daddy, lẹ́yìn gbogbo condition tí mo ti Ojo, yín, tẹ bá sọ reason why tí mo fi gbọ́dọ̀ rí mọ́mì fún mi ọjọ́ náà ni màá jáde láyé. òbí tán mọ́rán òbí tán mọ́rán ọlọ́run lóye ọjọ́ yẹ dá òbí tán. òbí tán mọ́rán òbí tán mọ́rán ọlọ́run lóye ọjọ́ yẹ dá òbí tán all right all set díà jẹ́ ká wọlé. jọ kí ló ń sọnà kí n bẹ wọnú hòtẹ́ẹ̀lì ọ̀rọ̀ wo la fẹ́ sọ kọ́kọ́ tí ìyá àlè sàn lé ṣé ẹlòmíì bá wa gbénu lé ni. darling ibi ni mo fẹ́ kó wà fúngbà díẹ̀ please. kémi wà fúngbà díẹ̀ ok o ti fẹ́yàwó mi sílẹ̀. oh come off it. o ti fún obìnrin lórí. láyé láyé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ah, mi ìfẹ́yàwó mi débi máa fún obìnrin kan lóyún. ó dà pé o lérò pé mi ò lówó nínú báàgì máa gbé taxi délé. má ṣe jẹ sweetheart look babe ariwo ariwo ẹ ẹ dànù. ṣo mad. ah ṣé o wà okay. ah mọ́ mi. ṣé kẹ́ẹ̀ fún mi náà. ah ah mọ́ mi ní ilé sí i ẹ dákun torí ọlọ́run ẹ dákun torí ọlọ́run. géètì lẹ́mi. ah bí n bá ṣí ń jẹgbẹ ọmọ mi ó jẹgbẹ aya mi kí wọ́n jẹ ń bẹ́ẹ̀. ah torí ọlọ́run. ṣé o wà okay ṣá. mo kúrò okay mọ́ mi wọ́n sáàkì mi ṣé àbáwọ̀ mi ló ní kó má ṣe géètì fún mi. ó ti tán tẹ́ bá ti mọ̀. òun má ṣe. bẹ́ẹ̀ ni mọ́ mi ẹ dákun ẹ má bínú o ẹ má fìyà rẹ̀ jẹ mí o ẹ dákun torí Ọlọ́run mọ́ mi ẹ má bínú o ẹ má dẹ̀bi lé mi lórí o. ó jẹ́ mi.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 láyọ̀ àtàláfíà báyìí lòun àtọmọ ìjọ sí ilé ẹ̀kọ́ sí ajá èyí tó wá ń dùn mí jù mo wá ń pe ọmọ mi switched off ní fóònù ẹ̀ sọ fún mi. ẹ dẹ̀ try ìtọkọ yín. ẹ ẹ tèmi ni pé mo fẹ́ rọmọ mi mo fẹ́ rí ọmọ mi ní gbogbo ọ̀nà mi o. àǹtí mi ẹ gbé fọkàn yín balẹ̀ kò ní sí nǹkan kan because mo believe ẹ ṣe ti gbọ́ ẹ má sunkún wọn èmi náà máa try láti yọjú sí dáàdì bọ̀sọ́lá káwọn náà explain nǹkan tó ṣe wọn àbí ó ṣàmá nìkan tó rí lọ́bẹ̀ kan tó wà ru ọwọ́. bọ̀fọ́ tó bá rí tó bá nǹkan ó ṣàjẹ́kẹ́ mi rọ wọn ti dé ní. ẹ fọkàn balẹ̀ má wọrí ẹ má rọmọ yín ẹ má rọmọ yín ẹ má rọmọ yín má wọrí. Bóyá ṣo ti só tán. Mọ́mí ẹ̀kọ́ mi. Ṣo ti só tán. Yẹ́ mọ́mí má bọ̀. Ok. Wàá ṣe láti mú èmi àbí ọmọ ẹ̀. Èyí tó bá ti mú náà méjèèjì ló máa sóúnjẹ fún ilé ni. Really? Tó o bá ti mú poor you kò sóúnjẹ lé nínú yẹn Really? Yes. So ah, the game starts. I love this. Let's do it. Yes, let's do it. Let's do it. I'm ready. Okay. Oh. <laughs> Yeah, be careful. Okay. Okay, that's fine. Ah. Okay. <laughs> okay. I love this. Salama dáná fún mi báyìí o. <laughs> I love this. Yeah. <laughs> yes, baby. Come on, move it. Papa, give me. Uh, yeah, we couldn't do it, doing baby. Tó much, ti lo five minutes báyìí, wọ́n ló máa gùn to fún. Yeah, baby. Ṣé bad ń right? That's it. Let's go, boy. tó bá ti yá ń fi wàá wò gbúrú màá máa lọ wàá gùn lọ ìgboro ṣeré lọ wà á ti mọ́mí ẹ. àbí wàá kí ẹ. ọ̀lẹ ni mọ́mí ẹ. ó dẹ̀ máa gùn tó bá ti tán sìn òun ni máa gbé sórí ẹ̀. ó máa wọ̀ gbòòrò ó máa wọ̀ gbòòrò létà kí ká ṣe lè dán let's go boy. wa ẹni eh, tí mo rà fún nìyẹn o tó ná sáà rẹ ẹ ṣé ká tó wá kí ẹni. all right let's go one last round yeah. you want to come down you want to go again jalo one okay let's go boy. àbí wá kí ẹ o fẹ́. Àǹtí mi. Àǹtí mi. Wọ́n mọ̀ fi ronú ìṣọ́ra yín léṣe. ó yẹ wọ ìyọ̀jọ́. Ìyọ̀pá mi. Ṣé tí òjò máa ń yọ̀ ẹ má kàn lóko kúrú ní ẹ̀fọn máa ń tètè tà ó òbò tó ń pè ní ọlọ́run ẹ ṣe rò fún ọ. kí ló ṣẹlẹ̀ sí mi náà. àwọn èèyàn méjì tí mo nífẹ̀ẹ́ jùlọ ní ayé mi àwọn ẹni bí ọkàn mi àwọn alábàárò mi tí mi ò bá mọ̀ ráwọn méjèèjì mi ò má lè gbélé ayé. mo understand you but ẹni wọ́n ti jẹun. ó ti tó ó ti tó ó fẹ́ dé jọ you can't continue like this. ojú mi ojú mi ẹ jẹ́ ká tẹ̀ra mọ́ ìpínlẹ̀ bí kò ní àwọn ọkùnrin ṣe ti gbọ́ ẹ̀gbọ́n tó pẹ̀lú mi. possible àbáyọ̀mí fúnra rẹ̀ mọ̀ pé èmi àtúnla máa kọ́kọ́ kí ọmọ wa ní happy birthday àbá lọ sí anywhere ní àgbàlá ayé yìí aláti padà sí nàìjíríà láti wá bá ṣe birthday ọtún àdẹni birthday ọmọ mi i have to see my daughter ewu ọ̀rọ̀ yìí tètè wá sún sí ni lẹ́nu nísìnyí ó tún buyọ̀ sí iṣẹ́ ò ṣe pọ́nla iyọ̀ kẹ̀rẹ́ kò ṣe tú dànù. ká ní nọ́mbà Bùsọ́lá fúnra rẹ̀ gan tiẹ̀ wá ń lọ ni ṣé bá máa pè ká lè mọ situation of things àbí ká ní òun fúnra rẹ̀ la gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ látẹnu ẹ̀ sìn ṣé bá máa mọ position ti gbogbo ẹ̀. nǹkan mi lómi inú gangan nìyẹn ó ti mọ̀ pé tí bá rọ́mọ yẹn bá sọ̀rọ̀ ó máa sọ fún mi nípa ìyàwó tuntun ẹ̀ṣẹ̀ fẹ́ ló ṣe gbá fún lọ́wọ́ ẹ̀ náà ipò wo ni mo mọ̀ tán mọ́ mi fẹ́ wà báyìí. àǹtí mi ẹja ní sùúrù orí fífọ́ kọ́ lóògùn orí fífọ́ o ẹ jẹ́ ká ní sùúrù gidi hmm. ká lè mọ nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí o. àbáyọmí ẹ láì tí ì kú mi ó fẹ́ fẹ́ kọ́ lómi kó gba iṣẹ́ mi ṣe ọlọ́run bàbá mi dájọ́ fún ọlọ́run mi dájọ́ fún àti kí rọ́mọ mi o àti kí rọ́mọ mi. jẹ́ ká ní sùúrù ká jẹ́ kó fàdúrà kó lè jẹ́ ká rí ìdí nǹkan tó ṣẹlẹ̀ títí dé tani ó mọ ọmọ bọ́sọ́lá mi. Daddy, good morning. Good morning, Daddy. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Omobosola. Happy birthday to you. I wish you long life and prosperity. Thank hip, you. hip, hip, hooray! Thank hip, you. hip, hip, hooray! Hip, hip, hip, hooray! Now, my darling. That is how we do it every year. So, close your eyes. Mm. Did you and I come on? Well. Close it. Show it to Tisha. Mm. Oh, sure. Yes, I did. now, now open it. Da da da. Wow! Very cocky. Yes. Thank you. Daddy, <laughs> I love you. Thank you, sir. I love you too. Yes, sir. Um, Kakisi, you are me. Okay? Let's take it to people. Daddy, I'm mi with àbùsí mi tọ́lọ́sà, Okay, okay, bye. No yín Mama lọ. Thank you so much, Daddy. Daddy, let lórí tẹ̀lé báyìí. Fine. Ṣọmọ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn wa èmi àti mọ́mí ẹ̀ ló máa ń kọ́kọ́ wíṣe ní happy birthday. Ah, but no, it's so painful pé èmi nìkan ló wá this time around láti. Daddy ṣé nítorí ọ̀rọ̀ mọ́mì lẹ́ṣọ́ wá ba mood mi jẹ́ ẹ gbá kí ni tó yẹ ẹ gbá ká kí ni náà. dádì gbà. ọmọ wo sọlá. ó dà ó dà ọ̀pẹ̀tọ̀ yẹ ká máa fọ́lọ́ òkú ọ̀rọ̀ rẹ̀ lọ ìgbẹ́ ọlọ́ọ̀bí ọmọ nìyá dé Ah, jẹ̀sà òun ló ń sọ bí arúgbó yìí obìnrin obìnrin tó tó fún un mo gbèdé o fẹ́ màmá ah, obìnrin ló lè ké obìnrin ló ní gbogbo ọgbẹ́ kọ́gbọ́n gbogbo ọgbẹ́ ìwé ti bẹ láyé ìpàtà obìnrin ló wà ah, obìnrin tó tó fún un obìnrin ló lọ ń ka ilé lọ àwọn ọkùnrin kan ń lo aromáàkì ni bàbá mi ló dé kọ́ báyìí aromáàkì Hello. Hi. Hey, already. Okay. I'm fine. That's I'm okay. Wow. Oh, there we go. How are you? Fine. How are you? I'm okay. I'm sure. It's nice. This is what I could Oh, okay. Let me show my dad. Daddy, do you like it? Oh, thank God ó yẹ ọtí dà ẹ jẹ́ ká kọ́ tí jáde ká máa ṣe fàájì lọ àbí. náà òun kọ́ tó máa ṣẹlẹ̀ sí ẹ̀yẹ ká lọ sókè ká lọ kọ́ tiwa. ok ok lọ sí wa. ah ah ah ta ni ẹ ah mọ̀mọ́ yígí mọ́mì sàálẹ̀ o máa mímí ìyájú o ọwọ́ mi lókè o. ẹlẹ ẹ pẹ̀lẹ́ o. wọ́n dẹ̀ nǹkan géètì látàárọ̀ ẹ rí géètì ah, sí. má mi ẹ dákun ẹ má bínú ẹ n gbọ́dọ̀ yọjú kí n tó ṣílẹ̀kùn ojú lalákùn fi ń ṣọ́rí bí n bá kàn déédéé ṣílẹ̀kùn nísìnyí ẹ oúnjẹ lè bọ́ lẹ́nu mi. ọ̀gá ọkọ. ẹ káre ẹ wo ẹ jẹ́ ká wọlé lọ. ẹ dákun ẹ má bínú. ẹ kúrò lọ́nà. mọ́mí yín ni. irọ́ dádì mi. torí àǹtí yín yẹn wọ́n jọra wọn pẹ̀lú ẹ̀. ẹ pẹ̀lẹ́ ṣàlàyé. ẹ yà ẹ pẹ̀lẹ́ máa o ẹ lẹ́ ẹ pẹ̀lẹ́ o. kábíyèsí elédùnmáà rẹ̀. báyé gbogbo àlùwàlá ológbò àti kẹrànjẹ náà ni gbogbo ọ̀nà ṣá wọ́n ṣàmà wọ́nà tí wọ́n fi gbowó lọ́wọ́ ọ̀gá ẹ̀kún ní kó bá wa ń ṣàjẹ tèmi. eré lẹ́tà àdúgbò ẹ̀bọ́n náà wọ́n gbà. day. kò fún wa ní any sign rí suddenly bókò ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ look doctor ẹni àmọ́ àtọ́wá wò kò ná mi i am ready ẹ sáà bí sọpé ara mọ yẹn yá ẹ jọ please. well in that case ma try best to uh, eh, but o ti n respond the treatment already ara ti n balẹ̀. doctor ṣàlẹ̀ yọjú sí báyìí. ẹ eh? yọjú síta ni irọ́ àti ojú àti múlẹ̀ bá yọ sí look let me tell you something anything tí wọ́n kò lè fi gbàdúrà anything at all tó bá mọ̀ kó lè fi gbàdúrà bẹ́ẹ̀ kó lọ́ọ́ ti máa gbàdúrà yẹn sì because anything bá ṣe ọmọ yẹn you will regret it. but ah, ah, honourable ẹjọ́ kí eh, ọmọ yẹn. hello honourable kí ni ẹ̀yin méjèèjì ni mò ń bá wí tí anything bá ṣẹlẹ̀ sí ọmọ yẹn. all right. Thank you ọ wèrè gidi ọ wèrè gbogbo ẹni bí ìgbà tí máa ń bú yàn jẹ báyìí atajà máa ń bú yàn jẹ ajá àdìjò lójú. ọ̀pẹ̀tọ̀ ìgbóyà ṣẹlẹ̀ bí yé ni kí ni yára ṣe àbí bàbá ní ṣẹlẹ̀ bí bá kárí náà rè. kí ni jẹ́ ọ wèrè wọ́n gbọ́ sánmà ọgbẹ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò tà ń tọ́jú ẹ̀ wọ́n tà ń tọ́jú ayé ẹ̀ náà tó òkú ayé wọn ayé bàjẹ́ kò tí ì yẹ. mrs moyo honorable abayomi ara bíi amọlóta mi ni mo ṣe ránṣẹ́ pé yín síbi o ẹ wò ó mo ti wà lẹ́nu iṣẹ́ àtọ́jú yẹn ọdún kékeré kọ́ ó ti pẹ́ díẹ̀ ṣe rí àwọn àìsàn tó ju tọmọ yín lọ láìmọye láti kojú ẹ̀ nínú ilé ìwòsàn yìí tá a dẹ̀ ti borí ẹ̀ but títọ́mọ yín ó yàtọ̀ díẹ̀ o kò respond treatment at all. doctor bí ara ọmọ tèmi ṣe máa yá òun ló ṣe kókó sí mi. well ṣe rí gẹ́gẹ́ bí abiyamọ mrs wade ìfẹ́ fún yín ní àmọ̀ràn nítorí gbogbo oògùn tó yẹ kí n fún ọmọ yín pátá ni mo ti fún un respond at all to any bit of my treatment ṣé mi dẹ́ mọ̀ torí mi náà lọ́mọ ìpè ká tó wá àdúrà bọ̀ ọlọ́run nìkan òun ló lu ọsàn ọ̀rọ̀ mọ̀ pé kẹ bá gbọ́ advice àwọn ní agbára. èmi mọ pásítọ̀ kan tó jẹ́ pé ó bá gbàdúrà. Eh, hello hello doctor doctor mr doctor ẹni mo ṣe dákẹ́ mo ṣe ń wò yìí ni pásítọ̀ àbí wòlíì àbí kílẹ̀ pé no are they doctors no you tell me are they doctors they are not doctors tí ẹ̀yin ò bá wà competent enough láti tọ́jú ọmọ mi ní kẹjẹ́ kí n mọ̀. Hmm. Um, ṣeré màá fún yín advice honourable àbáyọ̀mí ẹ má ṣe gbà wọ́n èmi kàn gbé ìtọ́. ẹ ẹ lo ẹ wo doctor doctor you can't do it abi you are not competent o ò lè tọ́jú mi you cannot handle her case no tell me in plain language o ò lè Why? i know what to do thank you i know what to do excuse me. mrs moye I try letting you to advise me. doctor Sherry passed pásítọ̀ tó sọ èmi wà interested. very good tó bá rí bẹ́ẹ̀ mo rẹ́dí láti rí. olúwa wá àdúrà wọn ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín orúkọ jésù. ọmọ ìgbàlẹ̀ kí hallelujah. hallelujah. Hmm. ibi tá à ń lọ ìjìnà ibi tá à ń ya òun ló pọ̀ jù nǹkan tí mo rí kì í ṣe nǹkan tó le ó dẹ̀ tún le àmọ́ kẹ́ tó lọ màá fún yín ní omi kan omi àdúrà lómi yẹn tẹ́ bá ti fẹ́ sùn ẹ mu omi yìí ní àsìkò tí ẹ ní bá ẹ̀dá àlàyé kankan sọ̀rọ̀ mọ́ kódà yín fúnra yín ẹ ní bá ara yín sọ̀rọ̀ ẹ máa mu omi yìí ẹ sùn gbogbo nǹkan tẹ́ bá wá rí àlá tẹ́ bá lá ẹ máa bọ̀ níbí kẹ́ wá ṣàlàyé fún mi kódà ẹ má bá ẹ̀dá àlàyé kankan sọ kẹ́ wá síbí kẹ́ wá ṣàlàyé àtúmọ̀ ìgbésẹ̀ tó kàn. àǹtí mi káàbọ̀. àǹtí hmm. mi káàbọ̀. ṣé. báwo wà níbi tẹ́ lọ ṣé ọ̀nàrẹ́bù ṣe dáadáa sí yín. ó ń bínú àmọ́ ká má purọ́ ìgbà tí mo kì í ó kì mí dáadáa o. ṣùgbọ́n gbogbo wàhálà ẹ̀mí bí ara ọmọ wọn ṣe máa yá ló wà lókàn. ẹ wo ètò ìṣìgá gbìyànjú sẹ́gbẹ̀ẹ́ kan báwo wá ní ti pásítọ̀. màá ṣe ká fìyẹn sẹ́nu ká má dákẹ́ ni ọ̀tọ̀ lẹni tó ń fọ́ ọ̀tọ̀ lẹni tó ń fún lóògùn ìdí nìyẹn tí mo ṣe kí n gbẹ́kẹ̀lé àwọn pásítọ̀ àbáfà o nǹkan mìíràn wọn máa sọ fún mi. anyway aṣáàtì ilé máa ṣe nǹkan tó lẹ́ka ṣe ṣáà bẹ́ẹ̀tà àǹtí mi ewu ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ẹ jẹ́ kí n sáré lọ round up nǹkan tí mò ń ṣe ẹ pẹ̀lẹ́ bí akẹ́ lọ freshen up náà kí n tó kí n tó. òbí tán mọ́rán ọlọ́run ló yẹ ọjọ́ yẹ dá òbí tán. òbí tán mọ́rán òbí tán mọ́rán ọlọ́run ló yẹ ọjọ́ yẹ dá òbí tán. wọ́n mú yan ọlá ọmọ àpèkẹ́ nítorí tiẹ̀ ni mo fi mú kinní wá síbí ìdílé ẹ̀ tó ń dùn tí ẹnu ẹ tí ò fi mọ nǹkan tí wọn kì í sọ yẹn láti wákàtí tí mo bá fi kan kinní mọ igi yìí kí ìbànújẹ́ bá yín kí ilé ìdílé aláyọ̀ ẹ tó fi yan gàn yẹn kó di kíkan àtiwọ́ atọ́kọ ẹ atọ́mọ ẹ kẹ má gbọ́ra yín yé mọ́ ìbànújẹ́ ayérayé kó sọ̀kalẹ̀ sínú ìdílé yín ẹkún ohun òṣè àti òfò àtàdánù kó máa jẹ́ tiyín púọ́. pápótán ọjọ́ torí ọlọ́run gbogbo ọlọ́run ní kan ìrẹ ọ̀nà ìgbà ayé rẹ lọ níbi àlejò o. ṣé nígbò bí a jí kó bá arábìnrin rẹ lẹgbẹrẹ kó rí bóun ló fi ṣe ìgbésí ayé òun ó jẹ kọmọ òun síwín lójijì láìrò tẹ́lẹ̀ ọjọ́ torí ọlọ́run kí ló ṣe kó bẹ̀rẹ̀. ṣé àwọn Julius Berger. èyí ṣe Julius Berger ayé adé sọ̀rọ̀ ọmọ kọ́ mi sọ fún mi nínú àyè kí ló ṣẹlẹ̀ sí ọ. orí sí express báyìí. àyíkọ gbọ́ ọmọ mi sọ ọ́ pọ̀ ọ̀rọ̀ mẹ́fà yé ọ̀pọ̀jọ lẹ́yìn. ọ̀pọ̀ ọmọ mẹ́fà méjì àyè kí ló yá ṣe sí bẹ́ẹ̀. tó sùn lẹ́bẹ̀ẹ́. ọ̀pọ̀ ọjọ́ lẹ́bẹ̀ẹ́. ogun pa ni. ọjọ́ kí ni. ogun pa. ogun pa. ogun pa yányán. ta nìyẹn ta ló ta. Pastor, Mr. Ẹ káàárọ̀ sir, ẹ káàárọ̀, ẹ káàárọ̀, uh, good morning sir, ẹ sir. Ah, kí ló dé? After four. Ẹ eh, sorry, ẹ má bínú, ẹ eh, ọ̀rọ̀ tó wà lẹ́nu ni, ìyàwó mi ló pè mí pé òun ti mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ ọmọ wa. Mo ní ẹ́, o mẹ́tọ́ wà nídìí ọ̀rọ̀ ọmọ wa. In fact, mo kò tún máa bá ń bí ìgànnú yà mí lẹ́nu pé mo dé mí sì mi rí. Thank you Jesus, thank you Jesus ẹ ti mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ ọmọ yín. nǹkan tó sọ nìyẹn. Ah, olúwa ṣe wò. ta ni ẹ. ọ thank òun náà ni. mo ti rí solution sí problem mo ti rí ẹni tó wà nídìí ọ̀rọ̀ wa. ẹ ti mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ tá à wí. ó wà ta ó wà ta yìí. thank you Jesus thank you Jesus thank you Jesus thank you Jesus. Hold on, hold on, hold on, hold on. Ibà ìlú wa. Ẹ inú boot, ó tẹ̀lé ó sọlọ́wọ́sọ lẹ́sẹ̀ ni àbí? Fine, beautiful. Jesus Christ! But why? Pastor, wọ́n tẹ̀yẹ kó yé wa pé òun ló wà lẹ́yìn gbogbo problems wa. Bẹ́ẹ̀ni. Ẹ nǹkan tí mo ṣe ṣe bẹ́ẹ̀ nìyẹn. Wọ́n yẹ kẹ́ pa ẹnìkan ṣoṣo tó lè solve problem tó wà nílẹ̀ yìí òun lẹ́tí pàdánù yìí. Eh, pásítọ̀ ṣé pé òun nìkan ló lè yanjú ìṣòro ayé wa. bẹ́ẹ̀ ni. oyin wá ìná eh? ilé ohun tí máa wọ bá rí gáàjì jù kí wọ́n wọ́n tó ti. mo ti dára mo eh? ti fẹ́ ra ṣe ra mo ti fẹ́ ṣe ra o. ó ti máa wọ bá rí gáàjì jù wọ́n ló ti fẹ́ ra ni o. mo gbé. mo ní àyè kò parí ọ̀rọ̀ parí ti tán tán mi gbọ́ yẹ parí tán kò mi. ìyẹ́sà ìyá. àyè iṣẹ́ bí ọ́ lẹ̀ lẹ́jọ́ ọ́ ní kírun jàre àìwọ́ ní gbogbo yẹlẹ ṣé obìnrin nìkan kọ́ sí ni. ilé ìyá. ọkùtà ọkùtà sáyé orí rẹ lọ. ẹ dápẹ́ bá ń gbówó ta ní òkúrú náà ìmẹ́jì. òwò lọ wá rí wọlé àlẹ́ ìyá ìyá. a ní ọmọdé ọtí sílẹ̀ padà. ọpẹtọ lábí tìbí yẹn ní kí lọ mẹ́kọ̀ọ́ jàre mo bá jẹ́ kó ní màdàmú. ó rí kí ló jẹ́ kó mú yàn lọ́rùn yìí bẹ́ẹ̀ nígbà ẹ̀sẹ̀ jẹ̀sà ọmọ ìyá kan. a ní ọmọ ìdọ̀tí ti la padà ẹ sábọ̀ ní kí ló. Ah! ìyá tó ń lò níbẹ̀ abẹ́rẹ́ yìí pé àmì kò ní sára rí alẹ́. ẹ fọ́nrọ́ kó bá jẹ́ tó ó ní ẹ̀jẹ̀ kó tó bá. a gbọ́wọ́ mi. àwọn olùlọ ẹ o oríire jáde kẹ ẹ ètò mo fẹ́ gbọ́ fẹ ẹ jẹ kó olú ẹ gbọ́ tán olú ẹ náà kúkú mọ kéré tán gbẹgbẹgbẹ ọpẹ tán ọpẹ tán. ọpẹ tán mọ́nà ọpẹ tán mọ́nà ó gbà fọ bọ́ọ̀rì. ń jẹ́ wa. ọpẹ tán wọ́n rẹ̀ ọwọ́n tààrà kùrùkùrù. èmi kúkú rèé ìsìwọ́ alájàre ibi abá ọ̀rọ̀ àná nìdé ni mo yẹ kí n sáré yá <laughs> kí n sáré gbọ́ ìparí rẹ̀ díẹ̀ díẹ̀ máa dáa gan nínú gbogbo ìtàn. ìtàn mm. níbo. ọ̀rọ̀ torí ká mẹ́ sọ lánàá. jẹ sáà níjó mo ti rí ọkẹ́ yìí nísìn mo ti rí ọkẹ́ yìí yóò tó jẹ fà àbóyè agbálẹ̀ ni yóò ah, ah, adé ayé adáǹtọ́ mi pé mo sọ tàn lánàá níjó. Ah, ó pe tán sára ìtàn tó tó tó bẹ nìní àdúrú gíga mẹ́sọ̀ lálẹ́ àná kó pé mo lé ọ gan ẹ lé ọ bá ní. ẹ ẹ ìwé rẹ kọ ìwé rẹ kọ bọ́yọ̀ bọ́yọ̀ oṣùn lọ́la. ibi ọ̀sán tọrọ yìí ọmọ òun wá o ó wà o ọmọbìnrin péréte ni o ipe nígbì kò mí gbégbé sí ayé rẹ̀ lọ o ẹ ẹ ó yá di pé ọ̀n ṣe nǹkan sí bọ́ọ̀sẹ̀ mi nà ọ́ bẹ́ẹ̀ kọ́mi kọ́ ọ̀nì mọ́gi gbà kọ́mi kọ́ gbà bọ́ọ̀sẹ̀ mi kọ́ mọ́gi bẹ́ẹ̀ gbà ọ̀yọ́ ọ̀nùkọ́ nígbà dá kí iṣẹ́ burúkú àdáhùn lára ọmọ nìyí ọyọ ó kọ gbòdì láàrẹ ni. Eh. àyẹ pé ẹ fẹ́ rí ìyá rẹ̀ mọ́ ṣùgbọ́n níbi ìyá arábìnrin rẹ̀ ayá ká yá ríran ká ká nígbà rí ọ̀nà kọ́mí ṣe gangan ọjọ́ ni kó sùn sí lẹ́gbẹ̀ẹ́. Ah, mo mọ aṣọ dé gan fún ọ mo mọ sọ dé gangan. ọyìn nígbì kó jí bẹ́ẹ̀ eh. ọni kó kóun rẹ̀ jọ sùn sẹ́gbẹ̀ẹ́ ara rẹ̀ gan bẹ́ẹ̀ eh. àṣẹ òun nídìí ọ̀rọ̀. ká mọ bẹ̀rẹ̀ ogun ṣù ṣù ṣù ṣe ló mégun lọ́bẹ̀ bó ṣe wù ń bí ọba tán múra ní béèrè pé ní gbógun lọ́bẹ̀ kí ló yá padà ṣẹlẹ̀ sí ọmọ ti bẹ́ẹ̀ òye ní lọ́sọ̀dì èdè rẹ̀ mọ́. yóò ṣe àgùnpa nígbà tí yóò fẹ́ kú ẹ̀wọ̀n láìláì kókún pa lèmi ti yó lánàá <laughs> èmi ti mú nǹkan yó mo ta nkàrà. kí ló kí ló yá ṣẹlẹ̀ sí nígbà nígbà egun lọ́bẹ̀. yóò fi ṣe kò tó bẹ́ẹ̀ kókún pa ẹ̀wọ̀n ni ó kù sí kọ̀pa ọlọ́ọ̀dọ́ pásítọ̀ wọn ni ẹ̀dọ́ pásítọ̀ wọn lọ́ lọ. láyà mi lẹ́nu. àbúrò mi ọmọ ìyá mi mo bàbá mi ni mo rí lójú àlá mi tó ń kàn nǹkan mọ́gi tó dẹ̀ ń dárúkọ mọ̀lẹ́bí mi tó ní kí ti mọ̀lẹ́bí mi bàjẹ́. ọ̀rọ̀ tí ń lójú túbọ̀ báyìí ẹ kí aleluya. aleluya. aleluya àbúrò yín tẹ̀ ń sọ yìí ìgbà tẹ́ ẹ jíṣẹ́ ẹ bá sọ nǹkan kan. Ah, mi ò bá sọ nǹkan o bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí gan ó ṣì ń sùn nígbà tó ti ní pé tí bá ti jí kí má bẹ̀yẹ̀ ọ̀kan sọ̀rọ̀ ó kò yà mí lẹ́nu ni. ọ̀rọ̀ ti níyànjú bó báyìí àbúrò yín tẹ́ ẹ dárúkọ igun olúwa ń dé ọ̀rọ̀ yín. fọlákẹ́ fọlákẹ́ á rí mi wò bí ràn. ẹ ẹ jọ ẹ jókòó àbúrò yín tẹ̀ ń dárúkọ tẹ́ sọ pé fọlákẹ́ yìí ẹ máa lọ bẹ́ẹ̀ ni èmi tí mo jókòó yìí mo máa tẹ̀lé yín a máa jọ lọ bẹ́ẹ̀. Ah. yes. a tún máa bẹ́ẹ̀ ni. a gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni. ee ìyá máa jẹ mí o. a máa bẹ́ẹ̀. because ẹ̀bẹ̀ la máa ń bẹ òṣìkà o. a máa bẹ́ẹ̀ ni. àbúrò mi. fọlákẹ́. àlàáfíà fún nílé yìí. fọlákẹ́ ìwọ kí ni mo ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tó pọ̀ tó yìí kí ni mo ṣe ọmọ ìyá kan náà láì ṣe ọ̀rẹ́ tí mi ẹ̀jọ̀ ń torí ọlọ́run má bínú èmi ní mo ti regret action mi inú ló bí mi má bínú torí ọlọ́run mo ṣinú bí ni. Mhm. wo rádọ̀ kíákíá tẹ́ǹtì ló mú ṣàṣàmì pé mò ń jáde mi ní iná ìwọ ló ń dilé mi àti mi dẹ́wọ́n adéyìn mẹ́tọ̀ náà. wọ́n máa pè padà máa pè padà máa pè padà. èmi mọ̀ mo mọ̀ kó o ti lè ṣetán o fẹ́ lọ wẹ̀ nígbà tí èmi pìyẹ̀ pé mo ti ń bọ̀ mo wà nínú ilé ọkọ mi mo fọmọ mi lóúnjẹ láàárọ̀ yìí mo wá kúrò nílé mo wá bẹ̀ òtí. bẹ́rẹ̀ ṣùgbọ́n pé ìlọrin ti máa ń ṣe wàá máa ṣe fún mi bíi pé wọ́n ni ẹ̀gbọ́n mi mi ìwà ìwọ́n náà bí lé mi kò dẹ̀ wá ṣe níbi lé pé kékeré o mo jù gbọ̀ngbọ̀n ni. ẹ ẹ kọ ṣé wọ́n ti fi lé jìnkì ẹ ojoogun rẹ bàbá o wà nínú ẹ inú ìran tí wọ́n ń kì ẹ mọ́lẹ̀ náà ń kì ẹ mọ́lẹ̀ náà ń kùn ẹ síbẹ̀ ojú òtí ẹ. you are not responsible at all àti kékeré dẹ̀ ni mo ti máa ń sọ fún ẹ kó responsible o ò tètè lọ yọ ọkọ. àwọn akẹjọ ṣe kékeré tí mo mọ wọn sì lọ yọ ọkọ o ẹlòmíì ti bọ méjì ẹlòmíì ti bí mẹ́rin àwọn òrìlẹ ọkọ lọ wàá jẹ bẹ́ẹ̀ leave the ichi let's go to ichi come and meet me ó tán wà wà lórí bíbí wà jókòó tì í òfin ni bàbá òfin ṣe ẹ máa bọ̀ ń bí aláìlójútì you no responsible i'm a responsible housewife mo lọ́kọ mo wà ní ọkọ mi mo wà responsible ọkọ mi nífẹ̀ẹ́ mi mo nífẹ̀ẹ́ àbí ọmọ ṣé mo máa ń wá sílé wa orí bí ìfẹ́ ṣe wà láàrin wa kò dẹ̀ jókòó kó kó sùn kó tún orí ẹ kó tún rò mo bá rí bẹ́ẹ̀ pé wọ́n bí ẹ lẹ́yìn bẹ́ẹ̀ni mo máa ń rìn bless méjì akọrin bákan lójọ bí èmi àti ẹ àwọn fámìlì ọkọ mi ló bá yá wọn máa bú ẹ lẹ́yìn níbi ló ti lórí burúkú kò lọ́kọ àlè ní nǹkan kan awárí ẹ̀jẹ̀ ìyẹnìyẹn àmàlọ́lé aláìní tìjú ìgbà wọn máa wá níyẹ kí á jáde wàá tún máa ṣe gàlìgàlì ṣe ó jù mí lọ ni ó jù mí lọ nà èmi mo jù ẹ lọ lójú kòkòrò náà rẹ wò jókòó sínú ilé torí wọn pín ogún fún ẹnu ẹ dùn aláìní tìjú òun ṣiṣẹ́ aṣẹ́wó olóòṣè I love you to read the cure fuel. Mo regret that bro mi. Èmi o, mi ìtúndé yẹn mu. Ṣéde, wo mi lọ́mọ́, òun lọ rí ọkọ mi, rí mi lọ́kọ tí máa fún lóúnjẹ, ọmọ tí máa fún lóúnjẹ ta lè wọ́n ní, o ní ẹ̀ kankan, aláìní ti gba aṣẹ́wó. peanut mi máa gbọ̀rọ̀ o lójú tiwọn òótọ́ ọ̀rọ̀ náà sọ fún mi yìí o láìmọ̀ wípé àṣìsọ òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ fún mi. lóòótọ́ mi ò lọ́kọ mi ì dẹ̀ bímọ ilé táwọn òbí mi fún mi dẹ̀ ni mò ń gbé àmọ́ ṣẹ́bi mi yìí àwọn lọ́kọ wọ́n lọ́mọ ìdílé aláyọ̀dẹ̀ nílé wọn. mo wá sọ adúrú ọ̀rọ̀ yẹn sí mi láì ṣẹ̀wọ̀n. kò sí nǹkan tó burú nù pé kí n sọkòrò sílé wọn tó ń dùn mí. ṣebí tí ọmọ wọn tó jẹ́ fíòṣọ wọn yẹn bá ti bẹ̀rẹ̀ sí ní di àríbanújẹ́ fún wọn àwọn náà máa mọ gravity ọ̀rọ̀ tí wọ́n sọ sí mi mo máa mọ̀ pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa sọ. mo máa jẹ́wọ́ ara mi fún wọn ilé mi tẹ́wálẹ̀ ní démọ̀ yìí ká máa wò. Mr. Fọlákẹ́ olúwa wà pẹ̀lú yín nígbà tọ́rọ̀ ti rí bó ṣe rí kí ni solution. mi náà ti try mo ti gbìyànjú solution yẹn nígbà tí mo rí gbogbo akitiyan àǹtí mi mo ti lọ́wọ́ mi tí mo kàn fi ní ẹ̀mú but. ọtí ni. títí ti gbàgbé ẹ. ìgbà wo. ó ti kéèkì. ó ti kéèkì orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára Jésù ọmọ wa àti Ọlọ́run wa. wọ́n jẹ́ pé ìwọ ló pè mí sínú àgbo ìgbàlá yìí olúwa bá mi lé òkú èṣù kúrò nílé bá mi lé òkú èṣù kúrò nílé olúwa o. sọ̀rọ̀ ẹ̀bẹ̀ lọ wòlíì ló tán so ìgbà yàtọ̀ dọ̀ wòlíì nsára ọmọ nítí yáyá bẹ́ẹ̀. sọ ma pé ẹnìkan tó ju gbogbo wa lọ pátápátá ọ̀dọ̀ rẹ solution wa gbogbo Ọlọ́run nìkan lọ́mọ tó kàn yẹn rẹ̀ Ọlọ́run nìkan ló yé. ṣé pé Ọlọ́run tó bẹnu tán náà. ọmọ pé bòdúsà lọ́lọ́run ráìtà ni oní náà tó ń bí ẹ̀mú ara ẹ̀ yẹsà èmi ń lọ bíṣẹ́. ọpẹ tán ọpẹ tán. ọlọ́run ló yẹ ọjọ́ yẹ dá òbí tán. Ah, ọlọ́run nìkan ló yé <laughs> dá o ọba tó mọ̀ ń ṣe ju ẹ̀dá lọ wọ́n sọ pé ìwọ nìkan ló yé èmi náà gbàgbọ́ pé ìwọ nìkan ló yé lóòótọ́. òbí tán mọ́rán òbí tán mọ́rán ọlọ́run ló yẹ ọjọ́ yẹ dá tán.

Ah, ah, ṣé ní bàbá tẹ ló sọ ètò ìsinmi ṣé mo wípé àgbélẹ̀rọ làwọn sọ fún yín èèyàn kan ló sọ fáwọn làwọn ṣe wá sọ fẹ́yìn ọ̀rọ̀ kiri tó bá dẹ̀ dé àlè. ìrọ̀ ah, ọ̀pọ̀ tọmọ́nà hmm, gbọ́ nìyàn ló mọ̀ nílùú rẹ̀ àríwé kí ẹ sì tàgbọ́ yẹ pàdé mọ́ ọmọ bàbá ẹ̀. ẹ ṣàkókò mọ̀ pé mi kàwé. ó kàwé ọkọ ìtàn yìí èmi lọ fún wàrà mi ra ìwé yìí ni mo dẹ̀ ká. ó dà kíkíyà ni yìí nínú ìtàn kí wọ́n ká ni yìí sì ní gangan gangan lómi fi hàn. <laughs> èmi á ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yín dáadáa ok ẹ̀yin ni pé wọ́n sọ wípé àbúrò ìyàwó ẹ̀ ló ṣe nígbà tí èèyàn kan lọ sí bìbí tó kàn pamọ́ bìbí tó rọrùn tó wà lọ́jọ́ mi tó wá ń bọ̀ nígbà tó máa fi débi igi ti wó lulẹ̀. ṣé tí igi bá ti wó sílẹ̀ lẹ̀ kò yẹ kó yí solution sí problem wọn. àbẹ dúró náà kí n bá gbọ́rọ̀ rẹ nìyí owó tó wà lọ́kàn mọ́tò igi wo ó yẹ ká yọrin ohun ti lùtùmọ̀. àmọ́ kíni ẹni tí fẹ́ dàbí pé ó yá ti fẹ́ yá máa dojú rẹ o yọ tó yọ lọ́rùn yẹsùn lámì sí yẹn gan-an nínú gbogbo ọ̀rọ̀ kọ́wé ibẹ̀ nílẹ̀ bàbá ẹ̀ gọ́ngọ́ngọ́ ṣé mo rí pé ẹ ti ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe ń sìn ẹ mọ̀ pé ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti rí nǹkan tẹ̀yìn wá tán story máa ń change ni gbogbo promise tẹ́ ṣe fún mi kò gbọ́dọ̀ change o. ṣé ìyẹn náà ló jẹ́ kó jáde tó fàájúrò bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n èmi ló gba ẹ sọ̀rọ̀ èmi dẹ̀ ní bí mi ìsálọ́ ẹ nígbẹ̀ẹ́ akẹ́kọ̀ọ́ fẹ́ ṣe é ní bó ṣe wọ́ bẹ́ẹ̀ ti bẹ́ jáde I give you my word but look fún ọ̀tàjọ́ ní ìyájọ́ máa ní pẹ́ ni. no no no owó ṣe wà náà just look at you just look at you ó dàbí model ẹni bí mo tó ń mọ kalẹ̀ wá sá mo fẹ́ sá lọ. gbàgbé bí mo sọ fẹ́ pé mo ti níyàwó pé mo ti bímọ mo i want you tó bá dẹ̀ fún mi ní opportunity yẹn àjọ máa wà you understand what i'm saying má jẹ́ kí o gbà no wọ́n yẹ pé ẹ̀rù ń bà mí o ẹni tó ẹ̀ pé èèyàn ọkùnrin tẹ́ bá ti rí nǹkan tẹ̀ wá tán all right ṣe fẹ́ gbọ́ ìjọkíjọ ti máa ṣẹ́ ẹ tí mo dà ẹ tí mo ṣe nǹkan tó mú bí ẹ bẹ́ẹ̀ mo kàn tiẹ̀ bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ mo tiẹ̀ jágbé mọ́ àbí mo ṣe anything tínú bí ẹ wo ọ̀rọ̀ kọ́rọ̀ tó bá wà lẹ́nu ẹ èpèképè tó bá wà lẹ́nu ẹ ègúnkègún tó bá wù ẹ ẹ kò fi mi re anything you see bó ṣe máa rí I ok. àìsàn àlàkùn ìyẹn kọ́ ìwọ wọn fẹ́ sọ pé ìwọ náà ṣáà yìí jọ kẹwọ kẹwọ kẹwọ ọ̀sán yìí lọ pé nù bá for the next day. And how can I be okay? How can I be You are a fool! Yes, read my lips. You are a fool. If not for the abami, kọ́ bá mi sọ̀rọ̀ oyún, ìfọdún ti bọ̀. Nípa lóyún yẹn ti bọ̀. Ní ìwọ tí mo sọ fún, I have a wife. I have a child, not just any child, a very beautiful daughter. Mo bá ti ń sùn, mo bá mi sọ̀rọ̀ oyún, oyún wo ni oyún? Don't calm tell me to calm down. How can I calm down? Báwo ṣe fẹ́ calm down? Báwo ló sọ fún mi? Wọ́n bá wọ́n sọ fún olóyún nínú fún mi. Why did he calm down? I cannot calm down. Okay, what do you want me to do with this pregnancy? You are, oh my God! Are you asking me? Are you asking me àgùgbọ́n lọ sọ́dọ̀ àgùgbọ́n lọ́ta? Pregnancy wo ni wọ́n tẹ́ bá lọ́mọ lọ́mọ àbí sọ́kùn? pregnancy wo lèwo ni. so o fẹ́ kí n lọ ṣẹ́yìn sùn. oh beautiful beautiful this is the first time mo máa sọ̀rọ̀ to mú ọgbọ́n wá láti ìgbà tó ti bá sọ̀rọ̀ bí yọ̀yọ̀ mi yẹn kò lè sí ọkàn tó kọ́ mi bó fẹ́ yọ oyún bó ìfà oyún ọ̀hún jọ̀bù sí ìmọ̀tò kọ́ mi bọ̀ máa advice yẹn pé ìwọ tó sọ yẹn gan subjection yẹn gan gan ní kọ́ lọ sí yọ̀yọ̀ mi yẹn. ok tí bá kú ikọ. tó bá kú ìwọ ló má kọ kú ni ayé kú tóbi ní to die you will not and you will not be the last Can we share more? let me ask you a question Share life yẹ ó wá important ju life and àti love tí money, ní fún family mi àti your money? is your life that important to wá cool? this only first time Can I be bẹ́ẹ̀ ló Can I ni kí ló kọ́kù hello you are trying me and you are driving me stop it agbẹ́bẹ́rẹ́ ni. So you don't care about my life? I do care about your life, but I don't care about the pregnancy. Lọ́yọ̀ mi yẹn, ìfàmì tẹ̀lé àbùsùn mùsùlùmí yẹn wa, ni mo ṣe lọ sìn, I will transfer hundred thousand naira to your account. And let it be the first and the last time that you talk to me about this pregnancy. I'm going gaga, I'm going bonkers. Inú kí n bí mi, mo lè ní ṣẹ́ni tí mo ṣe wà yìí, tí máa tún gbọ́ fi pé nọ́mbà mi, àbí tí mo rí ẹ ṣàtánì mi, nǹkan tó máa ti wọ́n mi jáde sí ẹ. You will never live to tell the story. ní kí ló ṣẹ́yún mà ní. ó lóun ò tiẹ̀ fẹ́ rí mi rárá kí ni fẹ́ ṣe báyìí. kí ìwọ lọ ṣẹ́yìn torí ẹ̀ ṣe wá kọ́kàn sí. wọ́n tó ti ní lọ ṣẹ́yún ní mi gbọ́dọ̀ bímọ fóun ó nífẹ̀ẹ́ tóun ní sí àwọn ọmọ òun àti ìyàwó òun o wípé ó ju láì bẹ̀rù kan ara mi lọ. ẹ sùn gbogbo ẹjẹ fifteen sí mi kà máa ó ṣe ponú báyìí só tún rẹ̀ ni sojú àlejò ló ti máa sọ iye tó kà fún mi òponú ayírádà àkókò lẹ́gbẹ́ wájú nkẹ́yìn nkẹ́yìn ló kà ó tún kà fún mi láti ìbẹ̀rẹ̀ dópin. tí mi ní ọmọ tó wà nílé ó ti fún mi kí nìkan tí mo fẹ́ ṣe báyìí. Ah, ah. Eh, eh, eh. àwọn ọkùnrin máa ń tọ̀yàn níjà tí àbá níyàn oṣoògùn kà mọ́ wèrè inú wọn tó máa jẹ́wọ́ wò ní gbọ́wọ́ dúró ṣé bó ṣe wà yìí wo ara ẹ dáadáa ìjọ ní mìíràn. ẹ ní mìíràn. o ní mìíràn bójú wẹ̀yìn mìíràn ni o ti rí rẹ dáadáa ṣé o jọ ẹni tọkùnrin kan gbọ́dọ̀ máa fi ojú ẹ rí rádaràda. bí obìnrin ṣe máa ń gbéra yín wálẹ̀ báyìí ọkùnrin kan rí ìwọ ó lóun ò fẹ́ ọmọ láti ara ẹ̀. àlójà ló ní kí mo ṣe òun ó lóun kẹ́ ẹ̀ ti bá kú. ìgbà tóun tó ń lo direct call kò fi képe wọlé kò fi képe wọlé direct ló ṣe ayé ṣe ni so kò mọ̀ pé ìdánwò lòun ṣe o máa tó rẹ́ sí ìdánwò. Hmm. àwọn ọkùnrin ti bá ní kí n ní sùúrù kù àfi kán tọ́ mi ṣá tó bá tọ́ mi wọ́n á tó ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn tèmi èmi ò lẹ́yìn àkọ́tọ́ ọkùnrin fẹ́ fi ìyà jẹ ọ̀ọ́ bàtà ó ní ọmọbìnrin ó ní ìyàwó obìnrin ó ní ìyá obìnrin ó dẹ́kun obìnrin ó dàbúrò obìnrin á wá rí obìnrin nìkan á lóun lòún fẹ́ jẹ́ ń yà àwa náà lákọlá wà bí bọ́ǹbù fúnra rẹ̀ báyìí wà báyìí wà lọ sọ́dọ̀ bàbá ó sùn wà wá mú ẹnu ara ẹ̀ báyìí wà fi ṣàlàyé gbogbo ìyà tí bọ̀bọ̀ yìí fi jẹ́ má gbàgbé kankan o wà tí wọ́n á fi ẹnu ara ẹ sọ fún bàbá sẹ̀ríyà tó bá ń wù ẹ́ láti ọkùnrin tó fẹ́ ká dára. má fún wọn kọ́bọ̀ nǹkan kan ṣàkàtì. àti mi ẹ ẹ ẹ ẹ mí ìpè tí wọ́n ti dọ́dọ̀ bàbá everything máa wà okay. mo sọ̀rọ̀ kan fún ẹ lánàá kó má bàbá ẹ̀ rí mo purọ́ fún ẹ rí. ẹ pariwo kékeré ti ń sọ́ọ̀bù wọn máa lọ́kọ́ fèmí àti ẹlẹ́ mo ti débẹ̀ kó tó débẹ̀. wégowégo bọ́ọ̀rọ̀ ẹ̀yin ṣe bowó àdúkútù gbowó àlùmùgbàdá oníkan kò ṣiṣẹ́ oníṣẹ́ ọ̀sán gangan báyìí lágbẹ́tàn náà oríwọ̀ gbọ́ ọ̀sán gangan lálùkò tán tiẹ̀ wọ́n lọ ọ̀sán gangan lójú dẹrẹ́ kí lọ sí mògbé òjijì báyìí làgbọ́ parọ́ òjijì làfáwọ̀ òjijì báyìí ní kó yàwé ní kí ló dé kí ló ṣẹlẹ̀ pátápátá bá lomi kúrò náà balagbada bá wọ pápá yóò dẹ̀ràn náà òbí tó lówó dẹ̀ fún àkàlà ìjà ń bọ̀ èmi kọ́ mo bẹ̀ lọ́wẹ̀ ọmọbìnrin ló ní èèyàn kan sẹ òun ọmọbìnrin tó sì sẹ mo fẹ́ kó lọ jíṣẹ́ fún ìsàlù kó gbéra ní ìsẹ ọmọ kan ṣoṣo tó ń fi kí ń gùn wọn nú ọjọ́kọ́jọ́ tí bá a sọjọ́ òbí rẹ̀ tójú àwọn òbí rẹ̀ méjèèjì bá ilé kàn án kó yá wèrè kó yá wèrè kó yá wèrè ikú ibà ní wèrè rìn wọ̀lú rádaràdà ní bábóde ètò mo wí kàṣàṣẹ bó tolúwo ẹfún ẹjẹ dìbò lọ́rọ̀ tálùkọ bá sọ gẹyìn yẹn dẹbù dàṣẹ. wo arábìnrin iṣẹ́ ti di ṣíṣe oríṣàlù kó lọ jíṣẹ́ fún un lọ́hùn. yóò kéde gbọ́ fọkàn rẹ balẹ̀. Ah! fọkàn balẹ̀ láàrin. fọkàn balẹ̀. Ah! sọ̀kànnà lágbáyé bàbá rẹ̀ o ẹni kó bá wò ó kálálẹ̀ báyìí kẹ̀dá àfọ ọlọ́sàn yìí jẹ̀dá àfọ ilé bá ti yé de ti kó lẹ́nu rẹ̀ gan ṣe ni màá kọ ọjọ́ èmi tòkẹ́dà tàjọ máa sọ̀sọ̀ pọ̀nà ọlọ́jú rẹ̀ bàbá mi dájú gan ó sì máa wúrú wàá nẹ̀ ọmọ bíbí ara rẹ̀ ni o ṣùgbọ́n yàtọ̀ àkànṣe páyé ni tìrọ kí gan yá ni báwo ni yá ni solúsọ̀ sí gbèsè ayé ọmọ ni. solution wọn gangan ló yẹ ká pe àkọlé ìtàn ní ọlọ́run lóye. <laughs> ọlọ́run lóye òótọ́ nǹkan bá yọ nìyàn èso tó kòkòtò yé náà tẹ́lẹ̀. ṣẹlẹ ṣe mọ fún gbàtẹ́lẹ̀ sọ sórí ìfún yín sí ó ṣeé ṣe kó má rí ìfarabalẹ̀ dùn létí yín dáadáa àárọ̀ ni wípé kẹ́yìn náà kẹlọ́ mú owó kẹlọ́ sí bookshop any bookshop kẹ́mi ẹ fẹ́ ra ìwé ọlọ́run lóye written by ọ̀pẹ̀lẹ̀mí ayéọlá. ọ̀ọ́. tẹ bá kà ẹ máa wọ ẹmi lójú báyìí wáyìí wáyìí wáyìí mo yá mi dàbí ara fún látọjọ ọjọ́ lẹkẹmi náà máa lọ sọjà jẹlá kó tèmi bọ máa parí oúnjẹ. ṣùgbọ́n kó bá sọ fọ́mọ nìyí bá gómìnà sọ wájú àti bọ́ọ̀lù. Wonder Studio lára ó pidán ó pidán ó pidán mọ́ra ó pidán mọ́ra ó pidán mọ́ra ọlọ́run ló yẹ ọjọ́ yẹn dá òpin tán òpin tán mọ́rán òpin tán mọ́rán ọlọ́run ló yẹ ọjọ́ yẹn dá òpin tán. òwe lówẹ̀ lílo àgbẹ̀.